وهكذا أوصانا الله سبحانه وتعالى في مواضع كثيرة من الكتاب العظيم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تفاءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله قد بث لنا رسول الله صلى الله عليه وسلم سنة رشد وقيد صلوات الله وسلامه عليه وكان أصحابه لا يتركونه في أمور دينهم جدها وجدها إلا وسألوه عنها وقد سألوا رسول الله صلى الله عليه وسلم أما تعلق بأحكام الحقيقة كما جاء في الحديث مثل الشيخ عدي الجدي والحديث المفرد بالمسلم غيره أن رسول الله صلى الله عليه وسلم من ولد قال من ولد فأحب أن ينفق عن ولده عن الغلام شاتان وكافئتان وعن الجارية شاتان وكذلك قال رسول الله صلى الله عليه وسلم فيما أخرجه الإمام النسائي وغيره من هذا الحديث من حديث ثمرة ابن جندب رضي الله تعالى عنه وارضاه أن رسول الله صلى الله عليه وسلم قال مع الغلام عقيقة تذبع عنه يوم السابع وفي رواية تذبع عنه يوم السابع ويحلق رأسه ويسمى اللهم صل على محمد وسلم فطيب فرما بعد الزواج مسلم atọ́ra ìpínlẹ̀ ìjọba ti dẹ̀rẹ̀ bá nìkan tó lọ́wọ́ àìsàn fẹ́fẹ́ ẹ̀tọ́ náà bá láti kàn án jẹ́ kẹ̀ fún gbogbo wa lọ́ba ní kàlífọ́ ní àdàlẹ́ o bá ní kàlífọ́ ọ̀la rẹ̀ àti àwọn ará àti ọ̀sán ábà rẹ̀ tí wọn náà wà lọ́sọ̀ ọ̀kẹ́ ìgbàlù tó lọ́wọ́ àìsàn fẹ́fẹ́ à ń kà àsìkò yìí rọra àbẹ́sí ìlọ́rọ̀ Allah subhanahu wa ta'ala wàlá ó sì ń jẹ́ kí a máa mà ní gbogbo ìgbà wípé bóun ti sọ fún àwọn ọ̀nà sáájú wa náà nìyẹn bẹ́ẹ̀ sì ń sọ fún àwa náà àrùn tí wọ́n bá bẹ̀ lọ́hùn mẹ́jọ àwọn àti tí wọ́n máa bẹ̀rù rẹ lójú àwọn èèyàn níbẹ̀ òfin nípa tí wọ́n wà lọ ìmọ̀ ìyàpá rẹ kọ̀rọ̀ kọ̀rọ̀ ilé àtẹ̀yìn lákòójú ọjà àti wa lọ wọ́n lájọ kò sọ̀rọ̀ ìdíje ìpáyà àwọn àmọ́ ìjọba fúlàmù sọ̀rọ̀ wà sílẹ̀ ní hadith ìtawọ́sà ibùdó bíntì rọ́bì yàtọ̀ ọ̀tàlá àmú ọ̀rọ̀ àti sọ̀rọ̀ lọ́gbọ́n wà yọ̀ sọ́lámà ní mẹ́rin kùlá wọ́n fi wáyà fi kùlá ní àkíkọ̀tù jùlọ àwọn yọ̀mù sàbẹ̀rẹ̀ ويحلق رأسه ويسمى àmì sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀sọ́lámà ní ìtẹ̀bá sí ma ẹ pààyàn fún náà fún ọmọ yìí ní ọjọ́ kìí tẹ̀bá mi. afàlàyé ní ìjẹjọ́ máa nà ọjọ́ kejì báwo láti kà á kí n nà ọ̀rọ̀ àwọn àfáà lọ́jọ́ kejì àwọn wo ní àná ọjọ́ tá a bí ma kú kí sì ní tọ́pà tó a ti yọ kú ọ̀rọ̀ wọn lọ́pẹ̀ tẹ̀lé rẹ̀ jù àjẹ́ àgbàgbọ́ pé ìjọ kejì tá a bá bí ọmọ súnmọ́ àti sàkúlámù nìyẹn tábàlì kankan fún tẹ̀lé mẹ́tẹ́rẹ́ àbùkù lórí eléyìí ń tẹ̀lé ẹ̀kí ò sí ìdí àdáadáa òní ọjà àti mẹ́tẹ́rẹ́ ìmọ̀mù báyìí àtàlẹ́ rẹ̀ pé jọ́kẹ̀jẹ̀ lónà fẹ́ẹ́ kà kọ́dà lónà ń kà ṣùgbọ́n sáàkà ọgọ́ta àbímọ àbá àní ìgbàmọ àtàlàyé lé ṣùgbọ́n tí sọ̀tọ̀ lọ́rùn ìwọ̀sẹ̀ lájọ́ bí báwọn sọ̀hábà sọ̀rọ̀ ọ̀yọ́ ọjọ́ tí wọ́n bí ọmọ kó bẹ sọ̀rọ̀ wà sọ̀rọ̀ ọmọ àlàyé àìfọ́rẹ́mà lẹ́yìn àtẹ̀síwájú lórí ọ̀rọ̀ àti ìpọ̀tà aláfẹ́ pa níjọ́ kejì táàfin ẹ̀rọ عائشة رضي الله عنها وأرضاها ومن بن عباس ومن حديث كل الكعبية ثم الخزاعية رضي الله تعالى عنها وأرضاها وكذلك من حديث عمرو بن شعيب العبدي الجدي هو الحديث الأقليات أما ọkùnrin pàápàá ìran méjì aṣọ ìdí tí ó fi jẹ méjì ní kútúbà ọlọ́ta ti gbé òdo lọ gbe أحكامك في هذا الدين جعل الله سبحانه وتعالى الرجال فيها ضعف النساء àtàyà mọ̀tàkìwé na a sábà bí ọmọ obìnrin àkàrẹ yọ kan ṣùgbọ́n tí òun láàkàrẹ an tẹ̀lé àgbàgbé yọ ọmọ sàbí èyí ọjọ́ keje tá a bá fi ọmọ àwọn àpẹẹrẹ ní ọjọ́ keje ìdí kúrò ìdẹ́gbẹ́dá lórí yẹn ìtọ́ni bá ti pẹ̀lú ẹ̀rọ tá a pa gẹ́gẹ́ àti sallallahu alaihi wasallam ọjọ́ ọjọ́ ọjọ́ méje ó sì láàfààní ẹ̀jọ́ méje tí ẹran lákòókò pa kátó pa ẹ̀ ọ̀gá àti orí ọ̀gá lákòókò pa kátó pa ẹ̀. apákan náà àfáà ní orí rẹ̀ lákòókò pa kátó pa ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n kéré pọ̀ sí àwọn tí wọ́n sọ wípé àákọ̀ọ́kọ́ pa ẹran kátó pa ẹ̀ ọ̀gá sábà sọ̀rọ̀ wípé bilgulami àfihàn tó bàtù àìkú yàwó mẹ́ta bìrì wọ́n máa payẹrẹ ìmúdọ̀ tó dáa bá di wàyò fúlàkùrọ̀ wọ́n bẹ̀rẹ̀ wà máa pàkínní orí rẹ̀ kò sóò sọ̀rọ̀ tó ìjà níyà tó ẹ̀fọ́ àbúrò ni di mẹ́tàlá yẹn náà sátọ́tà tó wọn tó pa ọmọ nìkan bẹ́ẹ̀ tàbí tẹ́ bá bá lọ́mọ tán wọ́n fi ẹ̀jẹ̀ súnú ọmọ yẹn wọ́n fi rá lórí kó tó fẹ́ẹ́ sàtàn padà wà ń sọ fún mi kó tó fẹ́ẹ́ sàtàn padà ní ìwà yìí pé wàyí ti máa wọ́n fi ẹ̀jẹ̀ rẹ wọ́n fi rọ́mọ lórí ṣé kí wọ́n tó bá yìí yàtọ̀ ìgbà tó bá bá tán nígbà tó bá ti mọ̀ sá irú àlùkò ayélujára ìhàlùkò rọ̀ ìmọ̀lú ọ̀pọ̀pọ̀ wọn àfa wọn lọ́jà púpọ̀ tí wọn bá sọ bí ti la àwòrán màhádà mi tàwa ilé kéèyàn wá mi pé fàhádì ní àbí ọ̀tún fúlàní àdàpọ̀ mẹ́yìn eléyìí ni ẹran tá à ń pa fún súnà ọmọ yìí wọ́n dà pọ̀ mẹ́yìn síbẹ̀ àlọ́ pátá gbàgbé bàdà fún wa wọ́n tàbí wà bá ẹran súnà àwọn àbá wa ní. ما حكم من ذبح حقيقة مولوده قبل يوم السابع أما ولو يبنى سنة ومن kótó lórí tó kéde kí kí ni ìdájọ́ rẹ ọba pẹ̀lú ọmọ ọmọ níjọ́ kejì tó bí ma ọba pàdé níjọ́ kẹta tó bí ma. abákan àfààní mẹsàbára àlà àkéyékọ jáàlán wàkàtà mi mà yóò gbà òkè jáàlì أو ذبحها على فتوى عالم موثوق به فلا شيء عليه لأن هذا الذبح قد وقع بعد وجود سببه وقع بعد وجود سببه mo tó kíláàsì mélòó yẹ lórí nínú fídíò ẹni tí sáré ìbáfọ aláfẹ apákanú àfààní ẹni tó bá pẹrẹ tún náà mẹyìn kó tó ń tọ́jú pé ṣùgbọ́n ìpapọ̀ pàtàkì pọ́ màmá kò yé ọ̀pá jáàlá adúláwọ̀ gbọ́dọ̀ kò yé irú ẹ̀dá wò ni àwọn a ẹni náà ní a bá lọ pẹ̀lú asún náà ọmọ kótó ìjọ kejì ó tó bẹ ó ti kí ni o ó tó bẹ ó kò lè tí ìyè tó bá ó ti kí ni o kò lè tí ìyè tó bá sànńdé ló pẹ̀ láàárọ̀ ọ̀dọ́ amẹ́ríkà ló gbé dàgbà wọ́n apàdà níjà lọ́gbà sílámù ọgbà sílámù náà lè rí ìlú bí oṣù kan lọ ìyàwó ẹ̀ bá ti mọ̀ ó sọ bá ọgbà ó sọ ọmọ gbọ́dọ̀ sọ ọmọ gangan ó gbọ́dọ̀ bá ah, mo ti tún padà sí àbújá tí mo ti ń ṣiṣẹ́ ìmọ̀ ní ikú òní ta yóò nàìjíríà ìkú òní kọ̀ọ̀rẹ́ bọ̀ lọ́rùn kejì láti pẹ́ lọ́sùn ọmọ kan bọ́ yé mi ẹ̀ pé ọjọ́ kejì ni yóò ti kéde ìwúlọ́kùnrin sínú àwọn àfáà ní ìyàwó ní tàbí ọ̀pá lórí fájúwà àbáàdá. tó ta nínú àwọn àárẹ̀ tí wọ́n ní tíṣẹ́rù bàbá alájẹ̀ kan àtàgbéta ṣe nǹkan yìí tó máa fẹ́ẹ̀sì kò sí. ṣùgbọ́n nǹkan tó ní àṣẹ yìí àwa rí yóò mú máa ṣe kásìkò tíṣẹ́rù ìsọ̀tọ́ta tó ṣe nǹkan tó èyí tí fanta àti pẹ̀rẹ̀ sún ọmọ náà ní bíbí ọmọ wọ́n ti á bí ọmọ yìí ntí àtúntà wà sáájú ìjọ kejì wùdúùdù sábà ó ti tẹ̀lé. tí nǹkan bá yẹ mú ìyàtàlẹ́ kejì náà lẹ̀ kí wọ́n pé ah, kí o tóbi débà ní àtẹ̀wùbá mi náà ni àwùjọba mi náà ni pé kò tọ́ sáájú ìdá ọjọ́ kejì ṣùgbọ́n mi yìí díẹ̀ ẹ lọ sọ́nà bá ti kàn lára ìrẹ́ lọ́la dídì ìdájọ́ pé sọ̀rọ̀ pé pọ́ǹtì ni ṣùgbọ́n àtọ̀ pé náà ń tọ́ dáa jù lọ́dọ̀ wípé kò sí ìlà fẹ́ràn àfa onídàájọ́ yọ̀ ọ̀pẹ̀rẹ̀ fún ọmọ ìjọ nítorí ìkíni torí pé hásẹ̀lẹ̀ ṣáàrì àníyọ́mọ àtàbí mẹ́rin dáadáa tó ní àpàtà àtọ́lẹ̀ ọjà ọjọ́ kòkè jọba bí ọmọ yọ. fákà anna hàdà tàbí lè ṣáàrì kàwòkì tún ìwákù dáwọ̀ iṣẹ́ tàbí ìsọfúnjọ́ lábọ̀dọ̀ ṣáàrì ó ti túmọ̀ wípé ìjọ gẹ́gẹ́ ní àwọn ìgbà yọ ló fi káàkiri ní òkà pẹ̀lú sínú ọmọ gẹ́gẹ́ bó ti jẹ́ wípé tàbí tàbí ọ̀dọ̀ ṣáré yálà olùbàjẹ pẹ̀lú àsìkò àwọn olùbàjẹ pẹ̀lú òǹkà àyùn àwọn àǹfà kàmájọ́ àwọn àdìsí àbí ìrọ̀rọ̀ nígbà tí àwọn aláìní bá wọn sàbẹ̀ wípé àwọn ẹgbẹ́ tí kò wú ọ̀pọ̀pọ̀ lára lọ́jọ́ àbúrò àwọn ọkùnrin wípé abala àdúgbò kùmọ̀lá ṣe ìdàpọ̀ àdúgbò ìdúró وتسبحون من بعدكم تسبحون دبر كل صلاة ثلاثة وثلاثين تسبحون وتكبرون وتحمدون ثلاثة وثلاثين أما جلالة مكي مكان أجلس صغيرين وما أكتبون كذا ولود كبر إن شاء الله كما سبحان الله تكبير والحمد لله تكبير والله أكبر تكبير جري ليل يوم فوقا وكل قوما فأسنة wọ́n ti bẹ́ẹ̀ pé yóò ní nàṣàkùkù kára yọ̀ yágún àwọn àgáàrù nígbà tí kì í fi òǹkà sí èèyàn gbọdọ̀ sí bẹ́ẹ̀. Níbo ti pọ̀ jáde àwa lọ́wọ́ ìtàkì èèyàn wọn níbi yòó èèyàn ti gbọdọ̀ má ti kú rẹ̀. Ìgbà tí a bá ti ń ta òkè ìgbà tàbí ìgbà ṣáárí lọ́dọ̀dọ̀ alọ́pàá kàdára lórí àwọn ìgbà tó fún wa déédéé ìkẹ́lẹ́ làgbọ́dọ̀ nígbà fẹ́ fàlọ́ wípé kéèyàn kọ́ pa ẹran tó lọ́mọ ẹ̀sìn lọ ìyá láti rẹ̀ ní rẹ̀ nígbà tó bí ma tàbí ọ̀dọ̀dù ọkọ̀ lápá súnà tàbí ṣùgbọ́n bá pàjá ẹ̀ ń ṣe é gbẹ́kọ̀ọ́nà òye tó bẹ̀ ní wẹ́ẹ̀sì ibi tí sì ń gbẹ́kọ̀ọ́ àyàdá rẹ̀ òye ibi tí ń gbẹ́ náà kò tó kéde ọ̀ ẹ̀pẹ̀ ọ̀ irú rẹ̀ ọ̀dà bàtà níbi tọ́rọ̀ bá dùn níye. Báwo ni ó sì ilé ayé tí ń gbé wà ní àti tí wọ́n bá lé ọmọ ọdún ìgbàjọ pé èèyàn máa ń pẹran fún ọmọ ẹjọ́ kìkì tó bẹ́ẹ̀. ebi náà ní ìdáná ọ̀la sí ní sọ kọ́kọ́ bẹ́ẹ̀ fi ẹ̀sẹ̀ tó ẹlẹ́ẹ̀kejì nìkan ikú bá pé nínú àwọn apá kẹta ọ̀la yìí pé tẹ́lẹ̀ ní ọ̀pọ̀ láti bẹ̀rẹ̀ fún ọmọ ẹ̀sẹ̀ kò sí ìkẹta ọ̀tá yìí lọ rèé pé wọ́n wà lọ́kàn dára ni ọ̀rọ̀ wọn àfẹ́ yóò wọlé tó tí wọ́n káfẹ́ wù kán nù wọn lọ́kàn lọ́rọ̀ ìjọba tí wọ́n kó tọ̀ tó fi afẹ́ràn àní sọ fún pé kó tún lọ pàmí mà. afẹ́ràn àní sọ fún pé kó tún lọ pàmí mà. eléyìí ti clear masala wa de idha ẹni tí àwọn rẹ̀ bí mọ́ yìí tọ́ba jẹ́ pé kò lówó ẹran súnà ọmọ lọ́wọ́ ní táàmù tíyàwó bí mọ́ yìí kódà ntí ó mú pẹ́rẹ́ yìí kò sí àǹfààní ẹ̀ láàrin ijọ́ méje wàlàkì náà kánà fi hukumi man yajid ṣùgbọ́n tí wọ́n bá wọ hálù rẹ̀ ń gbàùn ìdájọ́ ẹni tó ní agbára àti pẹran súnà ọmọ lọ́wọ́ ṣùgbọ́n àsìkò ètí ìtòní sótọ̀ lè yàwó èdè ìṣèjọba. So gbogbo tí ń gbàdúrà sóòdù twenty five thousand lọ iná sì ni ó gbélé ayé lẹ̀ lórí ọwọ́ abimọ̀ lọ́ndì tẹ́ni àwọn àfààní iṣẹ́ àásọ̀fẹ́ ni wípé lọ́ọ̀rì ìyàwó nígbà púpọ̀ mọ̀ pé ó rò wó ní kíni o ìparí oṣù kó lè jẹ́ pé pàtó ọba pẹ̀lú sọ́nà ìkọ́ bọ́ọ̀dọ̀ keje tí súnmù sọ àbí ìtaàsọ̀ fún mi wípé ń bọ̀ ọba tó gbowó oṣù àsìkò tiẹ̀ tó pẹ̀lú súnmù ọmọ náà ikhtalafa al-'ilm fi hadhihi al-mas'ala àwọn apá àfi màhara wọn àwọn apá kan ní idha kana al-mawlud lahu kana fi hukmi man yajid al-'aqiqa tọ́ba yẹ pé ìdá níta lè sọ pé ó sì tún lẹ́tọ́ lè yáwó ló lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní kọlọ̀rì ìyáwó rìn ńlọ́dáàjù kó tó di gbósùn ọ̀ parí ó sì máa sán gbósùn bá parí torí ká pẹ́ tí ò lówó rárá kò sí nínú ìdájọ́ ẹni táwọn pé yóò ti ẹ̀rí tí ó rí pẹ́ná súnmọ́ ọmọ padà ọ̀rọ̀ kan nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé la ó ń tọ̀hún ní pẹ́ran súnmọ́ ọmọ ẹ̀ níjọ́ kejì ń tiẹ̀ yóò mọ̀ wá lọ lára títí títí títí tí ó fi gbowó oṣù tó bá ti gbowó oṣù yóò ṣẹ̀ṣẹ̀ wá pẹ́ran súnmọ́ ọmọ ọ̀rọ̀ ìlọ́wọ́ súnmọ́ òdodo jù lọ́dọ̀ àwọn àfa nítorí kíni torí ń gba owó oṣù ní bẹ́lẹ́mìí tí ń ṣiṣẹ́ oṣù láàyè dìrì ما قد يعتريه من النقائص بالمرض أو بشيء آخر قبل حلول الراتب torí pé ẹni tó bá gbóòsù ọmọdú tó lọ lè mú dé báwọn ààrẹ lè ṣe kọ́ lọ máa kó oògùn nǹkan tó lè ṣẹlẹ̀ fún nínàwó mi ṣáájú kó tó di wípé tó bá sì lọ yáwó yòó yóò tó di gbèsè míì sí lọ́rùn lọ́nà míì ni tó bá sì jẹ́ pé kọ́ bá yáwó tẹ́ran súnmọ́ ọmọ sì ń bẹ lọ́rùn rẹ̀ tó wò pé wọ́n pa oṣù òtó ń gbòòsù bá parí tó bá gbòòsù táàrẹ̀ wàá dé ó sì padà tọ́jú ara rẹ̀ ó lè ju kọ́ pakílẹ̀ o ẹran sún náà ma lọ ibà bá sì ráyè yọ̀ọ́ ma padà pa ìdán ẹnì tó bá jẹ́ pé bí ṣáàlù rẹ̀ sì rí nu àní kọ́ ìyàgá rẹ̀ nu ṣẹ̀ríà pẹ̀lú ọjọ́ kejì ماذا قال العلم إذا فات الذبح ليوم السابع الأول tí o bá wà lágbára àti pẹ́ẹ́nà súnmọ́ ọmọ níjọ́ kejì àkọ́kọ́ yìí níbo ni ó lílì ìfìlàmà fi adìl masala arba àti àkọwálé ọ̀rọ̀ mẹ́rin àwọn afáàrí lórí ẹ̀ bó jẹ́ pé ọ̀rọ̀ mẹ́rin náà tó padà tó pẹ́ka afẹ́ pé ọ̀rọ̀ tí ń bẹ lórí rẹ̀ ó padà ju mẹ́rin lọ àkọ́kọ́ anamọ́nlami yejid alàkíkọ̀ fi sáàbì ìlà gbogbo ẹni tí ti ní agbára àti pẹran súnà ọmọ tọ́jọ́ kejì àkọ́kọ́ báyìí lọ ó ti kú ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ àsìkò tánàbí sọ ti tó ó ti parí apákan àfọ àsọ báyìí nítorí pàṣẹ àṣàṣọ yìí pé fìlgùlámì àkíkọ̀tún túbà wà nínú ìyá ọmọ sàbí ẹ̀yìn a máa pẹ̀lẹ̀ fún kejì tàbí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé àjìzẹ́nàwó fi sábì àfáàní ní ọjọ́ kejì ẹlẹ́ẹ̀kejì náà tí ọ̀bà nílé ẹjọ́ kejì àkọ́kọ́ ọdún ẹ̀kejì títí láti seven yẹn tọ́bẹ̀ eré di bíi fourteen kọ́ pa ní fourteen padà ọ̀rọ̀ kejì nu ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tọ́jú mẹ́tíyàbù ìwáyà Aisha radiyallahu anha àrùbọ́ra wọ́n bá as-salaf òní pé idha lam yajid hadhihi al-aqiqa fi as-sabi' al-awwal wath-thani fa innahu fi as-sabi' ath tí ó ti lágbára lọ́jọ́ kejì àkọ́kọ́ tí ó àgbà lọ́jọ́ kejì ẹ̀kejì yóò pa lọ́jọ́ kejì ẹlẹ́ẹ̀kẹta tí ó twenty one yóò gbà jẹ́ kọ̀lágbára ní twenty seven kọ́pa ní fourteen kọ́parapa ní twenty one ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ kẹta nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní wípé yẹ̀rù kú ẹnu wàlídùú máàlámì yẹ́bùlùk tí ó bá ti wá àwọn tí apákanwọn àfáà ní astagfirullah tí ọba ti pa ní ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta náà kọ́ máa gbé lọ ní seven seven kọ́ máa mọ́sọ́rọ́ yìí tí ọba ti lè pa ní twenty one kó tó pa ní kí ni o twenty eight tí ọba pa ní twenty eight kọ́ pa ní thirty kí ni o thirty five tí ọba pa ní thirty five kó tó pa ní kí ni o kọ́ pa ní forty two kọ́ máa gbé lọ báwọn gbé lọ báwọn gbé lọ báwọn ọ̀rọ̀ mi ní pínlá tí ọba tí balaga tọmọ ń sì wà kékeré tí ò ti bàlágà kò sígbà tí bàbá rẹ̀ ò lè pa fún mọ́ tí wọn ò bá ti pa ní ìjọ méje ẹ̀ẹ̀mẹ́ta àkọ́kọ́ seven fourteen twenty one àwọn parabọ́ kí ló bí masala yìí ntóbi òun náà ni máa akhrajahu alimamu bayhaqi wa man bazzar. وابن أبي شيبة وغيره من حديث أنس Imam Bayhaqi رحمه الله رحمه واسعه من قي حدثنا عبد الله بن محرر قال حدثنا قتادة قال حدثنا أنس بن مالك رضي الله تعالى عنه عبد أبلا بن محرر أني أمببا أوريلاتو دافاوا قتادة kọtada náà ló ń gbàlọtọ dọ anas wípé akọrọ sọrọ asalam anafsi ibada nubuwa anabi sallallahu alayhi wa sallam ó padà pẹran sunna ara rẹ̀ nígbà tó bu àròbá tí ó bá tán ṣùgbọ́n gbà tí ó pa sí lẹ́yìn ìgbà tó lọ́n ti gbé dìde lójíṣẹ́ ni ọlọ́run kan sàmìdì lójíṣẹ́ lẹ́yìn ọmọ ọdún mélòó lẹ́yìn ogójì ọdún wípé ìtàn sọ ni ti lè pẹran sunna ọmọ yìí tí bàbá èèyàn bá ti pa fún yàn téèyàn bá fi bàlágà àwọn àfa àfi pé méjì apá kan ní bàbá náà ni wọ́n pa àbíkọ́ má pa mọ́ apá kejì sọ wípé ọmọ òun náà lè pa fún rẹ̀ ayé màwọn àfa àtẹnilá èèyàn gbọ́dọ̀ pọnà fún ara ẹ̀ fún rẹ̀ tó gbogbo àhàdífù ti ń wá lórí rẹ̀ àbí sọ wípé yòó á kù anil mawdud man wulila walad fa habba an yansuka an waladihi ikhtilaf gbọ́dọ̀ àwọn àbá àwọn hanabila anam ahmed wọ́n ní bàbá ọmọ lọ́gbọ́dọ̀ pa ẹran súnà ọmọ ìjọ ọ̀bẹ ìjọ wọ́yà àpùnì tọ́bẹ̀ ikú ìyá ọmọ tó ni àwọn ṣàfihàn nílá ẹni tí wọ́n bá bímọ ẹni tí á jẹ́ àmú ń bàjẹ́ dandan fún oníyàn máa pẹ̀rẹ̀ súnà fún ọmọ ṣùgbọ́n bá wọ ọ̀rọ̀ yìí fàfi ìsà amsa fúlàm ti sọ yìí pé yòó ápù alẹ́ ìmọ̀ wòlúùtì wọ́n máa pa ẹran súnà fún ọmọ yìí apáka àfa ni ànábì tuntun bò ní ìwé pé bàbá ọmọ nìkan ni nù kò lè jẹ́ pé dandandandan bọ́dí àbọ̀ ọmọ nìkan bó sọ̀rọ̀ ẹ̀ bàbá ọmọ náà ní bá ń bẹ́ ń pọ̀ ẹ̀ tí ń bá ọ̀rẹ́ rẹ̀ mójútó lé rẹ̀ bóyá kò sì lé bóyá ó ti kú bóyá kẹsẹ̀lẹ̀ sí ọ̀dà abẹ́ ṣùgbọ́n tí ìyẹn bá wá dàgbà tó bá gba pé wọn ò pẹran súnà o apáka àfa ni ànábì ọ̀bọ ọmọ sọ̀rọ̀ bàbá ní ọ̀pẹran súnà fún ọmọ rẹ̀ kì í sọ ọmọ ní ọ̀pẹran súnà fún rẹ̀ ọlọ́gbọ́nù àwọn apákejì nílá ọmọ náà pa fún rẹ̀ torí ọfẹ́ ṣe fàkáàkù ẹ̀mí ara rẹ̀ tó sàn sọ wípé gbogbo ọmọ pátá ẹran súnà ìdógò ìdógò lọ jẹ́ sí lọ́rùn títí wọ́n ipa tí wọ́n bá bá gbé ìdógò ń bẹ lọ́rùn tó lọ́n sì ti kẹ tó ti dàgbà tó ti lọ́lọ́ kó mú ìdógò kúrò lọ́rùn ara rẹ̀ ṣé n tó burú ni kì n tó burú ìdán hadithi táwọn ọ̀pọ̀ wọn fẹ́ gbọ́rọ̀ lé wípé absalom akọ anafsi ibadan nubuwa ọ̀padà pẹ̀rẹ̀ súnà fúnra rẹ̀ lẹ́yìn tọ́lọ́ wọn bá gbé lójì sẹ́ hadithun batilun wa mawdu'un hadithi tí ò fẹsẹ̀ múlẹ̀ rárá abadan kọ́dà lára ń táwọn àfáàfin kó gbogbo ọ̀rọ̀ tó wá ń pa lọ́dọ̀ abdullahi muharram jọ hadithi bẹ́ẹ̀ nípa pé kánà wà tọ́ an kadhaban matrukan ẹ̀ tí mo ń ọ̀rọ̀ hadithi ni ẹ̀ tí mo ń wọ̀rọ̀ ni amsasa ọgbẹni tún kẹkẹ fún rẹ kódà ìtàn fi múlẹ̀ wípé ẹnìdàmúṣọ àsálàm bàtàmúṣọ àsálàm Abdul Muttalib tó jẹ́ bàbá sàlám tó jẹ́ bàbá rẹ̀ bàbá bá rẹ̀ ó padà pẹ̀rẹ̀ sunna fàṣà sàlám níjọ́ keje ó pẹ̀rẹ̀ sunna fàṣà sàlám níjọ́ keje ṣùgbọ́n àlepẹ́yìn kọ́bílà islam ni ntí ànàbí ìṣe ní ìsìn lábẹ́ fi ṣe kí ni o lábẹ́ fi ṣe rí ṣùgbọ́n ìtàn padà wà pé wọ́n pa ẹran fún ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ìbéèrè mi wàá dé wípé ẹran sunna ọ̀ma ṣé ìlṣìṣọ́rù ń bẹ lórí wípé ghanam ìnìkanlá lè pa torí wọn ti ń wánu ahadith àárín ghanam àgùtàn tàbí àgbò ewúrẹ́ tàbí orúkọ apá kan àwọn apá àpò ń bẹ àwọn apá ní a gbọ́dọ̀ fi nǹkan kan gbẹran sún náà ma ju ghanamu lọ tabati ní ghanamu ó ti kó kílókọ rẹ̀ nú àgùntàn àti akọ rẹ̀ tọ́jàpò ó sì ti kó ewúrẹ́ nú àti òbúkọ tọ́jàpọ rẹ̀ amúsàmù sahih kò sí rìwáyà kankan tó fẹsẹ̀ mílíọ̀nù sàlám tó ti dá akọ ràkúnmí tàbí màálù síbi àkíkọ ó bẹ̀rẹ̀ wà bẹ́ẹ̀ wípé kí lè wá fẹ́ sọ sí hadith tí mọ́mọ́ tọ̀bàrọ̀ nígbà wà رحمه الله تعالى رفعة واسعة من حديث أنس بن مالك رضي الله عنه ويحق أنه الإبل والبقر أستما قفما ألقى بمالو ألقى براكمي حديث غير ثابت النبي صلى الله عليه وسلم lásìkò àṣàlẹ gbọ́dọ̀ dúdú ó náà tó gbára gbà á àwọn sàṣàlù ti kẹ́ni o kò sọ láti fi ṣe àkíkọ̀ èèyàn sì lè pa ràkúnmí láti fi ṣe àkíkọ̀ ọ̀dà ẹ̀yin tẹ́ wálé yẹn lè pa màálù èèyàn lè pa ràkúnmí ìbéèrè wá wá ìbéèrè tó wà ní pé ṣé tẹ̀síbíù lè wọnú méjèèjì torí pé tẹ̀síbíù wọnú méjèèjì nínú àdọ́hí tá a bá fẹ́ pẹ̀rẹ̀ léyà anábì sọ̀rọ̀ sálàmù bá wà láàyè kẹ́nìkan máa dágbò kọ̀ọ̀kan pa ṣùgbọ́n tá a bá fẹ́ pa màálù ọgbà wà láàyè kéèyàn méje kí wọ́n sopọ̀ kí wọ́n pa màálù ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ju méje lọ méje lè èyàn méje lè sopọ̀ láti kí ni o láti pa màálù alásọ̀tún máa fún wa ní ládàá pé wọ́n pa kí ni o wọ́n pa iléyá ni wọ́n fẹ́ ní kọ̀ọ̀kan tí wọ́n sì ní kọ̀ọ̀kan paléyá ọ̀tá ẹ̀jẹ̀ ẹlẹ́fọ̀ọ́sọ̀ àtàlà tó fi ẹ̀mí ẹran jọ́sìn fún alọ́sọ̀ àtàlà ni tó bá wá rí bẹ́ẹ̀ tí èèyàn méje bá wá bímọ pọ̀ lásìkò kankan náà tàbí agbára òtí ẹ̀sìn láti pèsè ẹbímọ pọ̀ òun kálukú wa ń jọ ń sọ̀rọ̀ nípa ah, èmi náà mà tí ì pẹran súnà zulaikọ àti náà ah, èmi náà jẹ ti balikisu lọ́rùn o pàtẹ́pà òun náà jẹ ti abdulhakeem lọ́rùn o òun náà jẹ salimani lọ́rùn o òun náà jẹ ti àtíkì lọ́rùn o ah, sàn méje wa lè sarapọ̀ àwọn afá pé méjì àwọn apá kan ní láíláí wọ̀ gbọ́dọ̀ sarajọ àwọn kan ní wọ́n lè sarajọ àwọn tí wọ́n ní wọ́n lè sarajọ yìí ọ̀rọ̀ wọn kò wọlé àti ẹni wò lè sarajọ yìí lọ́rọ̀ wọn wọlé bó ti jẹ́ pé àti ẹni èntọ́jẹ́ súnà taari àkọọ́lẹ̀ tọpọtọpọta tó tí ò sí ìrújú ń bẹ níbi ọ̀rọ̀ ẹran súnà ọ̀ma òní ká má fi màálù pa ká sì má fi kéde o ká má fi ká má fi ẹ ẹ ẹ ràkúnmínà ká má fi pa tábà wá rí ìpìlẹ̀ pé ká má fi pa bó o láṣẹ wá ní kéèyàn méje okùnlẹ̀ tó máa so mọ́ kan bákan náà tá a bá sì wo ọ̀rọ̀ àkíkọ̀ àkíkọ̀ yàtọ̀ sí léyà nítorí wípé ọmọ tí wọ́n bí kalẹ̀ fìdáhù la fẹ́ ṣe a fẹ́ fi ẹran yìí tafàhùlàn láti fi ra ẹ̀mí ọmọ yìí sí dáadáa sínú gbèsè ayé láti pátá lọ́sọ̀rọ̀ àtàlá ọ̀hún yàtọ̀ nítorí pàṣẹ àṣẹlẹ̀ ń bàtọ̀ fẹ́ pa ẹran ẹlẹ́yà ọ̀pá méjì ọ̀pá kan fúnra àtàlá lẹ́rẹ̀ ó lóun pàkà fún ó máa ṣùgbọ́n ẹ súnà ọmọ ẹ̀mí kan ló ń so mọ́kẹ́lẹ́ o ní ń so mọ́kọ̀ ọ̀kan lọ́ba yàtọ̀ ó mi gbọ́dọ̀ bá ti ẹ̀fẹ́ ẹ̀ wọlé níbi pa àlepa màálù lọ́dọ̀ tí a sọ tàbá lè para kàn mí yọ ọ́ yà jẹ́ yọ kan fọ́ọ̀mù kan ni kò ní máa jẹ́ méjì bó ti ẹ̀jẹ̀ wípé èyí tó kílíà tán ní súnà ònìkà má fi màálù pa ẹran súnà ọmọ àwa tó kọ àyíkú bẹ́ẹ̀ náà. Ànábì sallallahu alaihi wasallam bí ṣe ń sàlàyé fún àjàmáàní wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wọ́n sì gbọ́ yé ọwọ́ akú mas'ala kan mas'ala yìí ibẹ̀ láti rí ẹgbẹ̀rún nǹkan tí ń ṣe wá khususan àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n fẹ́ gbẹ̀yìn ìkúlé wọlé wọn ò fẹ́ gbójúlé wọn náà fẹ́ máa pera wọn ní àfa wọn ò sí lọ́ọ́ rí kéwù kọ́rọ́rùn onírun ti kà lórí nẹ́ẹ̀tì ẹlòmíì sì sọ̀rọ̀ ẹ̀ di mọ̀kànlélù kọ̀mọ̀túmọ̀ tẹ̀kìlìdù mú inú usulu gan àtẹ̀kìlìdù fi usulu èyí táwọn afọ àpadà kéèyàn máa kọ́ sí omi màkà tó náà bá ti sọ̀rọ̀ kì í sọ pé ti ń sọ náà lèmi náà ń se àwọn afọ àwọn ìta àfọ àwọn wínú ìta àfẹ́ ti dùn lórí mu ó ń tọ̀ ẹ̀ ń bá ń se báwọn kèé sẹ́ni tí yóò wà á lọ rèé dépò míì ńgbọ̀ ọ̀kọ̀ fẹ́ nu àfa rẹ̀ tí ó wà lọ́rẹ̀ máa dọ́rọ̀ lẹ́pẹ́ mo fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn fún yín lá nítorí wípé àtẹ̀kìlì bí mọ́nsì láti ákìlì mẹ́tàtì lèmọ̀tọ́rì ẹni tí ebi ti fẹ́ yọ̀ fún rẹ̀ dànù tó ti fẹ́ jáde láyé kọ́ wá rẹ́lẹ́dẹ̀ kọ́ jẹ́ bẹ́ẹ̀ ni ipò kéèyàn máa fẹ́ nìkan wípé bí àfa ṣe ń ṣe gẹ́rẹ́ ní màá ṣe eh, bí ntẹ̀ ìsáàsì náà mú mú ní tí bá ti ń ṣe náà ní màá ṣe tó o bá ti mú bànú ẹ̀sìn rẹ ọ gbọ́dọ̀ débì kan lọ́dún máa dọ́rọ̀ lẹ. àtúwọ́ aláwọ̀ kan ọ̀dọ́ ni wọ́n pọ̀ rẹ́rẹ́rẹ́ tí máa ti náà fọ àkàsọ̀ kí ní yìí inú wọn máa gbé káàkiri ọ lẹ́tọ̀ọ́ ìwọ ló sọ pé láyé èrè ò lè wá mẹ́sìn ṣé ń tọ́ ọ sọnù ó sì wàá nílẹ̀ míì mi. mi àfa àbáyìí ní tọ́ba ti sọ ní màá tẹ̀lé tó pé mo rú dáadáa pẹ̀lú ìkọ̀sọ̀ pé àfa àsún náà ni tọ́ba ti wá wá rí bá sọ fẹ́ mi rẹ̀ ló ti sọ báwọn ọ̀ sọ mí ẹlòmíì tí ń wá mẹ́sìn tàbí kéètì ìgbọ̀nwó tí kò gbọ́ ọ̀ lẹ́tọ̀ àti ọmọ adarú ẹ̀sìn lẹ́bi kankan tó ọba ń ṣe bẹ́ẹ̀ ó sì máa kú bínú ọlọ́ àtúkọ́tù ẹran súnmọ́ wọn sáà lè pè èèyàn wá jẹ́ nínú ṣẹ̀ríà tí a rí lákọọ́lẹ̀ fún àṣálàfù ní wípé wọn èyí ṣe wọn máa ń ra ń tutù bákan náà àjọ alákọọ́lẹ̀ fún wọn máa ń ṣe tí bákan náà naam awa padà àkọ́kọ́ ikhtalafa al-ilm fi hadhihi al-mas'ala ní bẹ̀rẹ̀ munakosha mas'ala yìí ní bẹ̀rẹ̀ ní o àwọn afa àpín méjì àwọn apá kan sọ wípé ẹran súnà ọmọ a ní máa pè èrò lé lórí kí wọ́n wá jẹ ṣùgbọ́n a sì á jẹ ń bẹ ara yóò jẹ ń bẹ a sì fún àwọn ará àdúgbò náà jẹ tó bá sì wà a lè ṣe tinú ilé wa tá a jẹ ká hátà àwọn ará àdúgbò ní tútù tá a lọ sọ báyìí fahadà kọ́ọ̀lù marwiyon àni imaami malik ọ̀rọ̀ maamu maliki ni imaamu maliki kama rọwà anhu alàlámà Sheikh Ibn al-Qasim àwọn àfa tí a jọ màkì fún Imam Malik bí wọ́n ṣe gbàrí wáyà ìwà wípé Imam Malik wọ́n sọ wípé laysa sha'nu indana nígbà tí wọ́n bí wọ́n lórí lọ́rọ̀ àkíkọ́ yìí laysa sha'nu indana du'a an-nasi alayha ìntàbá lọ́dọ̀ tiwa. ní Mẹ́dínà ń bí báyìí òun ni pé wọn èé pé àwọn èèyàn wà á jẹran súnà ọmọ wà ìnàmà ya'kuluha ahlul bayti wal jiran ṣùgbọ́n àwọn ará ilé ìwé àti bímọ wọn jẹran súnà ọmọ yìí tí wọ́n bá sì tán àti tani o àti àwọn ará ilé kejì ká ànébọ̀ wọn ilé kejì kẹta kẹrin síra wọn báyìí náà sọ pé pẹ̀lú tí mo gbọ́ inú tó àfa wa sọ yìí láàyè òjìbù ní àyè jẹ́ aláwù sọ ní àní ìyẹ́dìrú ilé ìlẹ́kìkí káwá sẹ́nadì súnmọ́ ọmọdé pé níta bá sì tán á wà pé ará àta ará agbá ará òwúlé lórí gbogbo wà pọ̀ á máa jẹ́ faramọ́tò ojú kanu wàsí ilé àlìbá Malik rahmanulahu ta'ala fi mọ́tò náà àkàrà wọ́n gbọ́ Malik ń gbà mí wípé ọ̀rọ̀ ẹran súnmọ́ ọmọ yìí ayutuba minha hal yusna min at-ta'am fayudia ilay bí ẹsẹ̀ bèrè gánà sí alẹ́ sè lọ́bẹ̀ tán káwá pe àwọn èèyàn wá jẹ́ Imamu Maliki ni mọ́rọ̀ àìná òun ìndànà yẹ̀fà àlùhùn náà èrè àwọn èèyàn wọn mẹ́jìnnà bí wà ìnàmà yaqta'unahu wọn ó gẹ̀rìn wọn ó sè wà ya'kuluna minhu wọn ó jẹ ń bẹ ntaaba táwọn yẹn wá ń ṣe Mẹ́dínà nìyẹn tí wọn bá tó jẹ ń bẹ tán wà yut'imun wọn ó sì fáwọn ará àdúgbò kọ̀ọ̀kan jẹ wà yut'imun wọn fáwọn ará àdúgbò kọ̀ọ̀kan jẹ bákan náà wà yab'athun ìlànà jìrán ìtọ́bákù wọn lọ gbé fún àwọn ará àdúgbò ṣùgbọ́n àfàwà ni lábàṣà ṣùgbọ́n àwọn ọ̀gbọ́n lọ́dọ̀ sálàfù kankan o kò ṣe nǹkan o àyùtúrímà mímúhù àyùtúrímà mímúhù lẹ́yìn àn àwọ̀gọ́ ìrọ̀ lẹ́yìn in àwọn ọ̀bá lọ́dọ̀ sálàfù kankan wípé ẹran súnà ọmọ ẹ̀ńtọ́ bá ẹ sè é kó fara lé ẹ̀tàbárà àdúgbò kó ṣe bíbí àgbọ̀rùn rí ẹ̀ ń bá tẹ́ tí wọ́n bá ṣe ti lé tán èyí tó fẹ́ àtà ó lè ha ń tutù èyí tó fẹ́ bá wọn aládùúgbò jẹ ó sì lè gbé fún ẹ ní sísè lọ́bẹ̀ àkọ́kọ́ ló ní kí ni ńlá wọn Ìmáàmù Malik àtàwọn tí wọ́n wá fàkọ̀ wọn àwọn ọmọ ike wọn á ní àwọn ọ̀lẹ́kì yìí pé yẹn wà á jẹran sínú ọmọ àkọ́kọ́ gbọ́dọ̀ yìí gẹ́gẹ́ àti ń tá a bá lákọ̀ọ́yàn lọ́wọ́ yìí ǹjẹ́ wọ́n ti ẹ̀ mẹ́nu lọ bí pé ẹran sínú ọmọ yìí àwọn báwọn sálàfù tó yẹ pé tí wọ́n bá fẹ́ fúnyàn jẹ́ ń bẹ̀ wọ́n yẹ sí ṣé mẹ́rin wọn sí ìkọ́kọ́ wọn kò sí ẹ̀ kankan fún sálàfù wípé ẹ ń bá yẹ sẹ́ran sún náà ọmọ ó sì bí díà ìgbà abẹ́gbọ́ yìí nìsí wípé àdáwàtú ilẹ̀ yìí ha awi wàlímà àlẹ́ yìí ha ká pe aláàta lọ́tún lọ́sì tó yàtọ̀ sí ilé kẹrin karùn-ún kẹfà ìlànà àwọn àbáyé sọ yìí tó bá sì jẹ́ pé àbàpàrà àtàtà àbá fẹ́ fún àti mẹlẹ́gbẹ̀ẹ́gbẹ́ wa jẹ ojú méjìlá ní ìmọ̀ ká fún wọn tútù ìmọ̀ ká fún nígbélé o ní ṣíṣe kí wàá ní ìlà wọn wọn náà ní nǹkan méjì tá a fẹ́ sọ ìlà wọn ni wípé alimami Malik wà wà bọ́kọ̀ min ashabi qaasu al-aqiqata ala al-udhiyya min kulli wajhin faqalu bi anna ahidatun bi hukmi al-adahi min kulli wajhin ìlà àkọ́kọ́ náà wọ́n ní lọ́dọ̀ ọ̀tà wọn bá a ṣe máa ṣe ẹran ẹlẹ́yà bẹ́ẹ̀ làwọn ó ṣe máa ṣe ẹran kíni o ẹran àkíkọ̀ jàmáà ṣe ẹ̀sìn máa gbẹ́ran ẹlẹ́yà astaghfirullah nígbà pé ẹran tá a fẹ́ pa nígbà kankan náà ni tí a bá ń rílé mẹ́wàá papọ̀ astaghfirullah gbìyàn ṣe rí ọmú tó lù mẹ́rin ó sì máa pẹ́ran ìjẹ́ra ẹlẹ́yà yìí sópinlẹ̀ mú ká pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé èèyàn wàá jẹ́ wá àbí ká pinlẹ̀ afáàn tí ṣé ń gangan ni tó pinlẹ̀ bọ́rọ̀ mu àti sísí gan náà à ń bọ̀ ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì ò ní wípé wọ́n ní hmm, ilẹ̀ táwọn tún rí báàdù wọn alàlù alàlù alàlù báàdù wọn alàlà kẹrọ àjàwó lè dá wà mi fi sọ pé èmi ọ̀rẹ́ kìkún wá pèèyàn wá jẹ́ wọ́n nítorí kíni wọ́n ní lìlìmùbáhátì wálìmùfáhọ́rọ̀ torí pé gbogbo bímọbímọ kọ́là kò wọ́n rí bákan náà kọ́mọ àdí wípé nígbàtẹ́lẹ̀ ìbímọ tiẹ̀ tó pàwọn èèyàn wá jẹ́ sọ ibù wá ti ọ̀bẹ ní ọ̀fi gbà nù ìyàwó tiẹ̀ kọ́mọ àmọ́ dàbí jẹ́ pé ó báwọn lè ṣe wọ́n ń ṣe súnú ọmọ ẹtún ẹwàdú ládá tí wọ́n gbà pẹ̀lú dùnú pẹ̀lú pé wọ́n tún gbọ́ àwọn èèyàn pẹ̀lú wọn súnmọ́ ọmọ hmm. yìí èsì wọn gbọ́dọ̀ sí àṣẹ tiẹ̀ ṣùgbọ́n tá àbáwulẹ̀ máa pa àwọn èèyàn wá jẹ́ àkàrà ha fara alé àṣì àdíyẹ fáwọn ará àdúgbò irú ẹni tó lọ ń bá gbàdẹ̀ wọn ti ẹ̀ bàbá ń wá àní fi kún mú ẹ̀mí rẹ̀ afẹ́ mọ̀mọ́ pọ́ìntì àwọn àfa kéèké ṣe káwá di ẹ̀wọ́ ọ̀rọ̀ tá àmàdíẹ́ اي غولا بكر هذا راي الامام مالك هذا راي الامام مالك رحمه الله رحمه واسعه او امام شافعي امام احمد وكثير من اهل العلم لا امام مالك gbogbo كابين واجر ká وما وما دابو ونسي داجو كاسيني وليما dàápọ̀ òun وليما òun náà ní kúlù tó á ní sunna lè ṣòro ní sùrúrí wàjúmi anas àlẹyìn tí ó sì pe àwọn èèyàn tí wọn pọ̀ láti wá sí kíni o láti wá jẹ àwọn àfáì ní ẹ pe àwọn èèyàn wá jẹrán súnà ọmọ ó lọ tí wọ́n ń ṣèwádìí wípé ìtẹ̀ ìmọ̀mù mọ̀ọ́nì kì í sọ ìjẹun ọ̀rọ̀ kápẹ́yìn wa jẹ́ra súnmọ́ ọmọ ńlá màmá lápẹ́ ìrọ̀ wọn kákàpàrà àta wọn ò mọ̀ pé àlẹ́ ṣe é ìmọ̀lẹ́lẹ́ tí ń gbé àlẹ́ ṣe é káàkiri gan náà ọ̀dà àwọn mọ̀lẹ́kì gan fúnra wọn àtúwárí ẹgbàwá látọ̀rọ̀ màmá lẹ́kì rọ́jà an hadha al qawlan wa fi'lan ìmáàmù màlìkì náà ọba tó padà sọ nǹkan mi ó ì tún ṣe nǹkan mi tó àtọ̀tí kan tó sì kí ni tó sọ sọ́wọ́ wájú kí ni nǹkan mi. rawa anhu al-allama ibn abi zayd al-qayrawani al-maliki ara àwọn àgbọ̀ ọmọ akéwòfin ìmáàmù màlìkì ni wọ́n ní ìmáàmù màlìkì wọ́n padà sọ gbẹ́rọ ìfáwọn wípé wọ́n ní sùn tèmi stanbi lórí rẹ̀ láti ìjọ yìí ẹ tún ní nǹkan lè dàtún fẹ́ sọ fún wa lórí rẹ̀ ah, àfa ni mo gbàlẹ́ mi náà ń ṣe ìwádìí o àti àwọn tí àwọn tó lọ sáájú wa náà ṣe mo wá rí wípé lábàṣà ayùwàṣà bìwọ́ìrì ṣáàtìlẹ̀ àkìkọ̀ wàdùá ìnáṣì ilẹ̀ kò ṣe nǹkan kan ṣùgbọ́n tẹ̀mí kan rò ní pé ẹ ń bá mọ̀ pọ̀ nfẹ́ gbèrò tá a sì ti ń gbọ́ yé pé ààrá kọ́ lẹ̀ fún kéèyàn pa màálù tàbí kéèyàn pa ràkúnmí ẹ ń tó sì mọ̀ pọ̀ nfẹ́ gbèrò à ṣé wọ́n bọ́ ọmọ ọkùnrin jẹ ságbọ́n méjì ni ọ wà èrò rẹ́rẹ́rẹ́ ṣùgbọ́n mo láìkí kọjá wípé tọ́bọ̀ mọ̀ pọ̀ nfẹ́ gbèrò yẹn kọ́ mẹ́jẹ̀ lórí àkíkọ̀ ni ó forí ẹ̀ sọ kọ́ wá máa má sí apá màálù bàbá rẹ̀ bá gbé bó sì jẹ́ pẹ́jà ló gbé bó sì kàn ní ìlú gbé ẹ máa wo náà ọ̀bá ń sọ o ẹ wù kó sì yàtọ̀ sí àdá táwọn èèyàn gbé káàkiri láwùjọ ntí ó wù mí ni wípé ẹran àkíkọ̀tọ̀ jẹ́ pínlẹ̀ yìí kó má jẹ́ pé ní ọ̀wọ̀ àgọ́ ìyàpọ̀ àwọn èèyàn lórí ìdùnnú lọ fẹ́ sínú àwọn èèyàn àwọn àdéhùn òní lóúnjẹ jẹ tó o ti yáa rí bá ń gbá mo fẹ́ gbé èèyàn sí láti wá jẹ bóyá lérò ni ọ bóyá nìkan tọ́jọ́ wípé kọ́dà kó ṣe ṣùkùṣùkù ẹ̀fì ẹ̀fì kún ètò kí àwọn èèyàn tí wọ́n pọ̀ láti wá jẹ kí wọ́n lè wá jẹ àfa wa ibnu abi zayidi al-Qayrawani ògbólé wa nígbà imam malik àtúnṣe sáré imam malik sàn gbóná lélẹ́yìn fíìmù nǹkan imam malik wàá mọ̀ mọ́ fẹnu ara rẹ̀ sọ wípé akọ́tù àwọ̀ládì nígbà tá ọmọ kejì wọn bá para ó ní èmi náà bí makatí pé mo pa ẹran súnà ọmọ gangan àkọ́kùtù àkọ́kùtù àǹgọ́lá ni mo pa ẹran fún ọmọ mi kárí ẹran súnà ṣùgbọ́n tí mo ṣe ni wípé fàdàbàtù ṣáàtẹ́ mínà lẹ́yìn mo pa ẹran ńlá kan lóru nígbà mo pa ẹran ìtàn ẹran yìí ńgbà mo pa mo fòun sọrí mọ́tòrínù àjùwà. إليها من إخواني وغيرهم وجمعتم عليها mo wá forí ẹ̀sùn àjọba má màlìkì àbáwọn olóbi máa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yàn ọ̀fẹ́ wá kí mi ńdọ̀kejì mo wá fi ẹran yẹn mo pe ọ̀pọ̀lọpọ̀ àti ẹ jẹ́ ikhwa fún mi ọ̀rẹ́ ni ọmọ ìyá ní kankan ní àtàwọn mi tó tó yàtọ̀ sí ya mo pe àwọn ayò fóyùn ẹ bá ń ṣe eléyìí àti ń bọ̀ yìí àni ẹ lélẹ́yìí àbáàtù ṣáàtàlẹ̀ àkíkọ̀ mọ̀ ọ̀sẹ̀ wàá pẹ̀rẹ̀ súnmọ́ gẹ́gẹ́ fàdéyìnà nínú ìjìrán àfún àwọn ará àwọn àwọn níbọ̀ wàtàjọ́ ń gbé àfún wọn bẹ wà á kàlà mínà ahlul bayt àwọn ará náà jẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀ ìntọ́wáṣẹ́kùn bí ẹran yìí wàkàsàrnà ìdọ́ọ̀mà ha wàtọ̀bàhánà wàdàáwùnà nàásà ilẹ̀ ìhà èyí tó wá kù ń bí ẹrẹ yòókù àníyàn ẹ bá ní lékiri lékiri lékiri ọlọ́run tó kí nǹkan sẹ́kù lẹ̀ ẹ bá dẹ̀dà sínú ata àwáàsì ẹran tó tún kùtùkùtù dé lọ́wọ́ rẹ̀ lẹ́mẹ̀ iná la tó pe àwọn èèyàn fún tá a kó fún wọn tí wọ́n jẹ. ọ̀rọ̀ ń lọ báwọn. à ń tàfà àkànní ibn habib alimaliki aranagba ọmọ akéwù fún amaliki náà al-ahsan ń tọ́ dáa jù àyùwọ́fà bìbọ́ìrì ṣáàtìl àkíkọ̀ kọjá pé téèyàn bá fẹ́ fẹ́ súnà ọmọ rẹ̀ lójú kọ́yà má bẹ́ẹ̀sì lè rí ẹran àkíkọ̀ yóò dájá àlẹ́ o torí kí ni ìkìtárì ẹ máa wọ̀rọ̀ lè kìtárì tọ̀hán kọ́ńdì ó lè pọ̀ sí wàdùn ó ìnáàsì ilé yìí kó sì lè ọ̀pọ̀lọpọ̀ yàtọ̀ fẹ́ pè náà tí ò ní ìpín àtẹ́kọ́ padà wà á mú jà náà láti pè wọ́n sí nítorí pé fàjámùrù nẹ́ẹ̀sì láàyè kúnnù ìlà àlálẹ́kẹ̀ fèèrè torí tí àbá pọ̀pọ̀lọpọ̀ èèyàn láti wá jẹun ìǹtẹ́yìn ó pè fún wa náà gbọ́dọ̀ pọ̀ ọ̀rọ̀ yìí a sì ń bọ̀ díẹ̀díẹ̀ náà kì í tí kílíà tán ní ìsìn mọ́mọ́lìkì ó padà síbi tí àjùmọ̀ òrùwí kọ́nà wà fílà àbí ọ̀padà bẹ́ẹ̀ tó padà bẹ́ẹ̀ ìjà arígbóló pé àwọn tí ń sa ọ̀dọ́ ẹ̀ àwọn bí àkíkọ̀ lọ́dàkọ̀ ẹran súnmọ́ ọmọ ọ̀dàkọ̀ yìí sèmà yàrá ti fún ẹ ní tútù tó ọba yẹn lọ sẹ̀mí ẹ kọ́ ọkọ̀ fún nìkan ọba ti láta táwọn ibi ìdàkọ̀ ẹ mọ́ à ń sọ gbogbo àwọn sálàfù làhùrà àwọn wo ni sálàfù ti tiẹ̀ tó tàbí tàbí sọ yìí. naam àwọn kẹjọ ọ̀sàjọ lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n ní tí wọ́n bá yẹ fún ẹlẹ́ran sunna ọmọ ní tútù báyìí ó ń tọ̀ lálù sunna lọ́dọ̀ tó ń wọn kàn tó wọ́n pé hmm, kò lé tó bá náà bí wọ́n bá pọ̀ náà ó sì mọ ìbá wọ̀ pólómi wọ́n sì fi iyọ̀ sí wọn lálù bọ̀ sáà sí inú òtí ìbúrú náà jù fẹ́ràn ó sì ń bẹ́ ń bíbọ̀ náà ọmọ làtà làwọ̀ àlè sún débi ọwọ́ ata náà máa dún bẹ̀ wọ́n kàn tó mẹ́rin gbọ́dọ̀ làtà ẹran náà ni a fi sìn ní a fi pé ọbẹ̀ ẹran wọn bá bu náà lọ lọ́bẹ̀ kankan àwọn tó lè dúró mẹ́ta wọn àwọn ò lè sọ́kò ń bẹ̀ ni níta ò lè sọ́ sí ni kó kún wa ní fùfù ìran nǹkan mi ìlú kọ́lẹ́bà ìran nǹkan mi ìlú ẹ máa wo kéṣù ọmọ fọlọ́ lè ṣe. àwọn àpá àti ẹ̀ ń sọ wípé níta wọn ń sọ ní kókó wọn bẹ́ẹ̀ fi hàn tó pọ̀ yìí jẹ́ kí ẹran kún ẹran ṣé máa náà ní búrẹ́dì tí wọ́n fi ń jẹ ẹran kílókọ rẹ̀ tó ẹ fẹ́ ìmọ̀ ìwọ̀yà lọ́wọ́ lórí rẹ̀ bá lọ ka Zadul Ma'ad Ibn Qayyim bóò làwọn sẹ́láfù ṣe máa gbádùn búrẹ́dì mọ́mi ọbẹ̀ ẹran nínú oúnjẹ wọ́n náà ṣe búrẹ́dì sí wọ́n fi nǹkan mi jẹ èèyàn lọ́ba Imam Màlìkì náà á ti ṣe ní tíjú mòórù sọ wọ́n padà fílan wà ọ̀wúlan sún díẹ̀díẹ̀ abatúrí rìwáyà mi látọ̀dọ̀ ọba ni òun pé ẹ but ìmọ̀ mẹ́lìkì tẹ́ ń sọ ebi ó ń lọ bí sixty years ọ̀fẹ́ gbọ́n lọ́nà seventy tánà bí kú láyé ṣé bí ní ọbí òun gan kọ́sá lè jẹ́ pé gbà náà ni yóò sàdé dàgbà ìgbà tí wọ́n bá dàgbà tí wọ́n bọ̀ tí yàtọ̀ sósì yóò ti máa lo oko ọgọ́rùn-ún ọdún ó lóbi mẹ́ẹ̀ẹ́dógún sí mẹ́wàá tó ń ṣe ọlọ́run papòdà Ani, ani di sàbẹ sàbẹsẹ tó ṣe irú ẹ sẹẹrí a ní kò burú kìí ṣe torí ìtẹ́lá ń bẹ́ẹ̀ sọ ọ́ o ò sì mọ ẹni tí ọmọ sọ pé sáárì torí èso ń kéwù àwọn àbí kan jọ kan lẹ́nìkan bá ń sọ̀rọ̀ pé ah ó ní àfa àdúgbò rẹ̀ hmm. àfa àmọ́ kí ó pọ̀ o. Ah nbọlẹ̀ yìí ti ń kéwù <laughs> ó ní káfíńtà làwà á lọ́wọ́ mọ̀ pé àfa àkànmọ̀ kéwù káfíńtà gbogbo tọ́ níbùlẹ̀ ìlímì tọ́ bá jà wọn ara àgbàdì ní ń ròyìn rẹ̀ pọ̀ ọmọ kéwù tọ́ jẹ́ bíríkìlà nígbà àfa ni ọmọ kéwù tí wọ́n ń tàn wá ń dùn wọ́n ń tàn ní o torí rẹ̀ tí wọ́n sá ìpọ̀ ọmọ kéwù kéwù sọ̀rọ̀ náà buhari ọmọ musa sí èso àfa náà abúrúdú nìyẹn ìkan máa ní jiyàn jọ́ nígbà ẹ̀ nǹkan máa wí ìkú ìfa alájí àpà tọ́jọ́ báyìí wà láàbà nítorí ẹnu ẹ̀ lèmi tí àlàmọ́sí rárá ní kí sẹ́tì ẹ̀kan kéésì ẹ̀wọ̀n bí nǹkan ṣe dàrú Imam Ahmed ńlọ nígbà gbà tí ń kọ kílùkọ rẹ̀ wọ́n gbọ̀nà ṣàǹkọ̀jọ́ àwọn kan wọ́n á dàdúró pé látijọ́ tó ti ń padà lè kéwu náà ó ti tó gẹ́nà tó ń padà sí káàkiri bó tí yàrá bá jẹ́ tọ́lú kúrò ẹ̀yìn nìkan tó bá ti mà díìsì tó tó bíi five hundred thousand ṣé kò ti tó náà ni àfa àwa mìíràn báyìí ah, wọ́n tó bá tó súnwájú ńkọ́ tó tó bíi seven hundred àfa mìíràn tó bá lè Madina tó bá ti ń tóbi one million ten nǹkan sí àwọn síkọ̀ yóò ṣe kiri afáwà síbẹ̀ láti máa wò bọ́nà pé mọ́tà àti ìlépè náà nìyí tí àyà á máa dàpọ̀ ẹ̀ ká má dàpọ̀ tí àgbà bá ń sọ̀rọ̀ ẹ̀sìn tọ́ba ti yàtọ̀ sí pé jáàbí sọ̀yìn jáàbí kí nìkan kó bá sásùn ádámù kan lọ́dọ̀ àwọn afáà ti lọ imam ahmed ta sọ̀rọ̀ ẹ̀tẹ́ rahimahullah nígbà tí a kó musnad jọ imam abu hurayra abu hurayra gbogbo àdìsí rẹ̀ gàgà jẹ́ ń pè musnad ó ní káàfà òdìdè gbogbo àdìsí tí sáàbẹ̀ kọ̀ọ̀kan bá ń gbà wá látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam kọ́ máa kó àdìsí rẹ̀ jọ sábẹ́ ó kọ́ rẹ̀ ìbádọ́rọ̀ ọ̀run ìbáàjọ wà lùwàlà ìbáàjọ ọ̀rọ̀ sísìkù ìbáàjọ ọ̀rọ̀ pípígún ìbáàjọ ọ̀rọ̀ gbẹdẹ àlìkì àmà ìbáàjọ ọ̀rọ̀ kọlọwọ tó dálé ayé ìbáàjọ ọ̀rọ̀ káma ṣe yọ ọzàká ìbáàjọ ọ̀rọ̀ kankan kọ máa kó ìjọba ń ti ń jẹ mùsùlùmí nìyẹn. wọn wá ń bi ìmáàmù lérè pé kí ló tẹ fi bá nẹrọ tábà rẹ kẹ ẹ wulẹ kó bu àdìsọ bá ń sọ ń pa ìrọ kọ wá lójú kan ìlà ìgbà kí lọ fẹ́ fi já àfa ibi máa wúlè kí máa wúlè kí máa wúlè kí ọ padà máa kan àwọn tọ́ àwọn ìmọ̀ kan máa dé fún tọ́líbùlù ìlímì tó jẹ́ pé kéè ní tọ́píìkì tí ọba fẹ́ sí tíà ayùn ọ̀sẹ̀ dá àfa àbọ̀nù tẹ̀kọ̀ àkúsà àgbà ńgbọ́n láti lérí à ah, ọba ń sí tíà bẹ̀rẹ̀ kí o ní tọ́píìkì o pé wọ́n ń sẹ́yìn fèrè smart pé ah, mọ̀ ń wá tọ́píìkì báyìí káàkiri kí n lọ kan ní an-nawadir wa ziyadat lil allama ibn abi zaidi al-qayrawani ẹni ẹgbẹ́ ọkọ̀ tí a yẹ àwọn tó sákọ̀rọ̀ àti tí nǹkan bá dín tí ń dá wà láàlẹ̀ ibi ẹ ti rí àwọn àlékún tẹ́ fi ekun ibi tí nǹkan bá ti bù ibi ẹ ti rí tẹ́ sọmọ tí ekun ẹ̀wà gbà afa wa ń gbà ìwáyà wa wípé inna abdullahi ibn umar. ونافعا ابن جبير كان يدعوان إلى الولادة أبلا بن عمر tọ́ba bímọ ọmọ ẹgbẹ́ rẹ̀ náàfin tọ́ba bímọ ntí wọn lẹ́jù ní wípé kí wọ́n pin èrò wa láti wá jẹran súnà wọn tí wọn bá dẹ́wọ̀ eléyìí wò kọ́rùn wọn náà ti dẹ́wọ̀ wàjẹ́ à fi nafsi kitab àfáàná lọ́gbà wa من قول الشغل علامة الفقيه المحدث إبراهيم الناخي أما إبراهيم الناخي قال لي كانوا كانوا يستحبون أن يدعوا إلى وليمة الولادة كانوا جابوا تموا أو سلفوا تيا أو أفاد يجلون ويسي ما أتوكي أنوا صحابة أتوكي lọ́nà àkọ́kọ́ ìrùn àṣọ̀hábà tí ìtẹ̀ lọ́nà àṣọ̀hábà in tí ń láìkì jù ó ní kí wọ́n máa pè yẹn wá jẹran súnà ọ̀ma àpáwọn ẹ̀yà tó ta ni Ibrahim anahi ti ń lo kánúì àwárí wípé tí wọ́n bá ní àgbọ̀ ọmọ akéwú ní ẹ̀mí àṣàwọn àgbọ̀ ọmọ akéwú fún kọ̀dáadà fún àpáwọn kọ̀dáadà mufasiru Ibrahim anahi wọ́n sàrí lọ́wọ́ mu àtàwọn àgbà ọmọ akéwú fún Abdullahi bin Mas'ud tọ́jọ́ tàbí ń fi ọlọ́run wọ́n àlè lọ rè mú kọ́ta adá yìí tí ìwé ìgbà wa ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú sílísílà tí ń lọ tí ń bọ̀ ó tún padà náà sọ̀rọ̀ Abdullahi bin Mas'ud àbí ọ̀pá síbẹ̀ ya jama'a ṣe ẹ̀gbọ́ta sàǹsọ ni ó ní fa in alaykum bil jama'a wa iyyakum wal furqa ẹ̀ máa dá wa o ẹ má máa dá wa fa inna shaytana ma'a al-wahid ẹ má pín yẹlẹyẹlẹ ẹ má ṣe papọ̀ torí ẹ ń bá ń dá ṣe èṣù ní máa ń sì kejì ẹ àwọn kan gbogbo pọpọ láṣìírí nítòsí ẹ̀rọ wọn bá dàgbé náà ni tí wọ́n bá ti yá kásùn bá tàmọ́ síláṣí wọn àwọn ọ̀dọ́ kan ni wọ́n bá pera wọn jọ wípé àǹfẹ́ máa ṣèrùnú fẹ́ sí ẹ̀gbọ́n àwọn onítún dára rẹ̀ rẹ̀ ah, wọn lè ránṣọ́ ọmọ ni o tí wọ́n bá ti bídí àlóńtọ̀ ẹ̀ sí ẹ bá ṣe bídà lọ́dọ̀ tí ó ṣe kú fún ó ti kẹfẹ́ rí láti ẹ̀ ìgbà yẹn lè má sí ma but ẹ kí ni sáà sùn sọ lórí ẹ sáà sùn kanáà tó sọ báyìí but ẹ̀yin ni wọ́n jẹ́ káwọn náà bẹ́ẹ̀ làákà ìjọ tẹ́ẹ̀sì kéwù ìkan bẹ̀rí kótó rí pọ́fọ̀ gbà ní ìsìn ọ̀dọ́ rẹ̀ sẹ́ńtà kan lọ́jẹ́ tọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ máa ń wá bẹ́ẹ̀ mo wá pè é mo ní má sí ilẹ̀kùn káwọn èèyàn wá máa ṣe mọ̀nà kọ́ṣà ìrìnmíyà lọ́dọ̀ rẹ̀ ìwọ́gbẹ́ ìsáàfà o nítorí ó kù ọ̀wọ́ kan ó sì pọ̀ ọ́ báyìí èèbí ajá rẹ̀ àná tó bì kalẹ̀ ó ti padà bẹ́ẹ̀ ló ti fi gbogbo jẹ jẹ̀máà Abdulmutalib tó wá padà pẹ̀rẹ̀ súnmọ́tà sàfẹ́lá kọ́dà ìṣesí tipẹ́tipẹ́ ni sáájú báwọn tó pèsè àtàrí lórí iṣẹ́ wàláì fàjàmà anas ala àkíyàn tẹ̀sán sàlám fa àkàlùhà ó kọ́ àwọn èèyàn jọ́njọ́ náà lọ ní maka lórí dá ọmọ ọmọ mi bí ìbá ti ẹ̀rọ máa dàrẹ́tì mà èmi mo ti rí lẹ́yìn náà padà gbogbo àwọn ẹ̀sìn wàá jẹran súnú ń ṣe ọlọ́ǹgà sallallahu alayhi wa sallam jàmáà káwọ nǹkan tó lọ́wọ́ fẹ́ sàlámì ìjọba kẹyìn mọ̀gàn kí wọ́n sọ pé torí pé lágbájá yìí ó sì ẹran súnmọ́ ọmọ ìní gbogbo òun rẹ ti bàjẹ́ ìní òfin láwẹ̀ mọ́ àti ẹ̀ bàjẹ́ ó sì ẹran súnmọ́ ọmọ òkùnrin wa jẹ́ la hawla wala quwwata illa billah irú ẹ̀sìn wò àwa ń bọ̀ ibi tá à ń bọ̀ yẹn o à ń pè kíni kan ní àlèrọ́fù ìṣesí ìlú kan sí kejì jẹ̀mọ́ra pẹ̀lú tá a gbọ́ yé àtàwọn ẹ̀rí tá à ń kó wá látòní làfà Salmanu bá bí máa ń tiẹ̀ obi Ziyad ọjà lákọ̀ọ́bí màmá àfà àwọn ń ta sọ́ngbà mi ìyàbá ni a sálápọ̀ mi ìyá ìyàwó náà a ń di agbénimú wọn ló bà fọ́mọ mi ìyá ìyàwó náà ṣe ń jẹ wá láti o láti ilé ìtìyàn náà ó gbé wá sí ọ̀dọ̀ ọmọ rẹ̀ wọ́n fẹ́ ló gbà fún àǹtí tó bímọ yìí fáfáwá Sàlìmánù ọ̀dọ̀ tí àǹtí ti àgbàdo náà gbé ní Port lòun bá tó ṣègbè ó gbóná pẹ̀lẹ́ wà ní ọdún pọ̀ tó máa pẹ́ láti bo láti bá gbọ́dọ̀ náà kó bọ̀. àbá àtàlímánù àná àtúnà máa ké wẹrẹ kásíkèjì mẹ́fà ojú ò lè tí àbá wa nàbá tó ń bọ́ sọ eléré èrè àtúnṣekú àtúnjàmá ó ń kálukú wá ń dá tiẹ̀ jọ làfáà tí ì bá dé tiẹ̀ lọ́ba lọ́rọ̀ yìí wọ bàtà adẹ́já toro ti gbọ́ pé ìgbò yẹn gbóná bó ṣe kó nu apẹ ìgbóná ní bá ń fẹsẹ̀ ìjà wọn ní ẹsẹ̀ bídíà bídíà rẹ ìwọ ìdílé gbòòrò súnmọ́ wọn ẹbí ọ̀dà kò ìgbò bídíà bídíà rẹ. lọ́wọ́ ọ̀bì ẹran tí ayàwó ṣe wà lóyìn dànù èwo lóyìn. wọ́n ní odidi tán màálù tí a ti lọ́ra ó yí dànù onítọ́sàsà sọ wípé wọ́n máa pẹran súnà ọmọ níjọ́ kejì tí wọ́n bá bímọ níbo náà bí ti dá pa ọ ìtàn màálù níbo ti dá ko ègbò níbo ti dá ko èkú níbo ti dá ko ọ̀lẹ̀ níbo ẹ ti rí jẹ̀mọ́ra sẹ́ẹ̀rí pé ṣètọ́n ti ń lo ń tán fi pọ̀ nù àdúrà sàṣà wípé látẹ̀jẹ̀ àlùmùsì ìbátanà fìdí nìyẹn dako ó lè gbọ̀nà mí ìyẹ ìmánì wa wò má fi àdánwò wa sínú ẹ̀sìn fún wa téèyàn wà á máa gbọ̀nà yẹn pé ìwọ ọlọ́run sórí ń bí mo bá gbọ̀ yé èmi dako yìí tó sì jẹ́ pé tí ń bẹ ọ̀hún mi ti ń gbọ́ yẹ̀ wò tí tó fi ń léèyàn pọ̀ ń bẹ ẹ̀sìn tọ́lọ́ bẹ̀rẹ̀ nàbí dákun bú òun ṣe jẹ́ ń pàdé ẹnu olórí àdánwò jẹ̀máà afẹ́bùnú kọ́ ìwà adúmọ́sẹ́lá wà lódìdí wípé kò burú àwọn àfa àtàwọn tó bá fẹ́ jẹ́ àfa wa wọ́n wá ní ọ̀dà ẹran súnmù ọmọ gangan àti gbọ́ yẹ́pà àwọn sáláfù ń sè lọ́bẹ̀ wọ́n sì ń ha náà tútù méjì nìyẹn pé sí èèyàn lé ṣùgbọ́n sí á sọ pé wọ́n àti inú lé tútù kọ̀sẹ́ni tó sọ bá wọn o méjì tìta pín sí fún àwọn kíni o àwọn aládùúgbò afún ọlọ́lọ́bẹ̀ tàbí ká fún ẹni kíni o tútù ọ̀dà ẹ̀ńtà abáfẹ́ afárá àta ṣé kọjẹ́ tútù ni àbí kọjẹ́ sísè àwọn àfáà ní èntọ́ dáa jù tọ́ dáa jù tàbá sì ń tọ́ dáa jù alladhina yastami'una alqawla fayattabi'una ahsana àwọn mùmíní òdodo nìyẹn àwọn tí ẹgbẹ́ kò ṣe ṣàkóso ẹ̀mí wọn tí wọ́n ti wọ́n pé eléyìí eléyìí dá wọn ni ewu lọ dáa ìbẹ̀lẹ́ ti bá wọn àwọn àfáà lè ń tiẹ́ bá ṣe ń lọ dáa àwọn orin sáláfù tiẹ̀ wọ́n nítorí ìkíni nítorí pé gbogbo tí wọ́n bá ń pè ní hadiya ẹ̀bùn afẹ́gbẹ̀kẹ̀ fún yẹn bí bá ṣe ń jẹ́ wọ́n àyà lè tànáwùlì bí kéèyàn ẹ̀ńtọ́ afẹ́ fún bí ọba ṣe gbà á èyí tí ó tún fi kún tí ọba ti símá lọ́dọ̀ rẹ̀ tí èyí wúlò fún bẹ́ẹ̀ ni ó sì máa ní ládàá ju èyí tí èyí pé yóò tún dá wàhálà lẹ̀ fún lọ bí a ṣe gbé fún tútù ẹ̀kú pẹ́sẹ̀ yí yíṣẹ́ padà báyìí òsì lọ́kọ́kọ́ pa bá a láàbọ̀ jẹ̀gẹ̀ kò sí pólú stóòfù ní ọ̀mọ́rú àwọn àmọ́rú àwọn orí kàkàyà báyìí nílùú ìta àti ìsọ̀rú mi o ní nàìjíríà yìí wàláhì lẹ́dí ilá wa àwọn èèyàn kan gbénu ìlú ìtọ́jẹ́ pé bí ọ̀jẹ́ nà kí kọ̀ gan bí èèyàn báyìí fún alẹ́ rẹ̀ tútù yọ ọ́ rà kalẹ̀ wọn yọ̀ọ́ra yọ̀ọ́ra kalẹ̀ wọn. ìdá tá a bá wá gbà má màlìkì yẹ dáadáa ọwọ́ á ní irú tẹ̀mí sẹ́yìn mo tún para mi mo tún para yàwó á jẹ́ fàhádà àhábù ìlẹ́yà fíìmù wájàdà sáà ẹ̀ńtọ́ lọ ń bá bùsì lápò eléyìí lọ dáa pọ̀ fẹ́mi lam yẹ́jì sáà ẹ̀ńtọ́ lọ bá bùsì lápò fàlìyẹ́gùbà hàkẹ́ ìkọ́tà òru kọ́ yàrá pàkíkọ̀ wàyà kùlùmí nìha wáyé tẹ̀ ẹ́ kọ́yà ara jẹ́ ń bẹ̀ kó sì ara fáwọn ará àdúgbò nìkan bí ọba tútù ní ọba ha àṣepé tí ọ̀yẹ kéèyàn ti ẹ̀tún máa tọrọ lọ lọ́run ni pé jẹ́ máa hẹ́ran súnà máa mi tútù àti tí ń sọ ní wípé jẹ́ máa bí mo ṣe máa yìí àtúkò tiẹ̀ padà lójú kejì súnà ọ̀ma láti ìgbẹ́ bá ti ṣe ń jẹ náà lẹ́ẹ̀mọ̀ gbé fún yàn ṣùgbọ́n àkàwá pè wá oúnjẹ súnà ọmọ yìí bó bí àwọn àgbàlagbà ní bọ́mọ bá ṣe rí láṣẹ́ṣe àna rẹ̀ kí wọ́n pẹ̀lú bàbá mahad wọ́n bí malápẹ̀rẹ́ ẹ kí ẹ kọ́kọ́ wo àwọn tọ́lábànà ní madu tí wọ́n wà ṣé pálọ̀ bàbá lè gbà wọn torí ipá fẹ́ kó wọn jọ yìí láti jẹun a lè ta tẹ́ǹtì fún wọn eléyìí ò sínú bídíà naam sì ṣe fún wa mọ́ nínú ilé nípa fún àtà àpè látìta inú ilé wa bá gbà wọ́n masalasi ńlá kan bẹ bó ti ẹ̀dẹ̀ pé ìtìláfù tó ń bẹ̀rẹ̀ lọ àwọn àfa àpè sáàlè máa jẹnu masalasi àbá àlè jẹnu masalasi nǹkan àti ìfẹ́ sọ tó a pẹ́pẹ́ náà lọ bá bá wa fa marhaban bidhalik bìyàwó ni minar rahman jọmẹjọ ibi tá a dé iná láti wá gbé wípé sísun ọmọ ní kúrò náà nù sọ níwáàsì oníkùrà ní ìbẹ̀rẹ̀ sínú kútùbà tó ń gbọmọ jáde àwọn àṣìṣe àbọ̀ bíi orí fífa ṣé bá ṣe fárí ọmọ obẹ láàmú fàtì bá ṣe fatọkùn sínú làáfà tó bẹ àkótó àti pé àbọ̀ sórí sísọ ọkọ̀ gàgà àtún àbọ̀ sórí àtìrọ̀ bí idhnillahi al-wahid al-qahhar in kana fil umri baqiya alhamdulillah alhamdulillah alladhi khalaqa al-khalqa wa ta'atihi anzala al arsala rusul li an la yakuna lin 'ala Allahi hujjatun ba'da ar-rusul. وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله وبهذا أمرنا ربنا سبحانه وتعالى في مواضع كثيرة في كتاب العزيز قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله قد بين لنا رسول الله صلى الله عليه وسلم أحكام المولود الجديد من عق العقيقة أنه وكيف كانت هذه العقيق وكيف كان هذا المولود رهينا بعقيقته حتى تذبى عنه جاء في السنن وكما جاء في الصحيح من حديث سمرة ابن جدة رضي الله تعالى عنهما وأرضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال مع الغلام وفي رواية في الغلام عقيقة تنبع عنه يوم سابعه ويحلق رأسه ويسمى ومن هنا اختلف أهل العلم في من ذبح عقيقته بعد الولادة وقبل يوم اليوم السابع قال بعض العلم فإن هذا لا يقدر لأن فعله مخالف لسنة رسول الله صلى الله عليه وسلم وعذر أهل العلم من ذبح حقيقة قوله قبل اليوم السابع جهلا وكان ممن يقدر بالجهل أو ذبحها على فتوى عالم موثوق بعلمه لديه حين يستفتيه وأفتاه بذلك ولكن قد كانت هذه السنة واضحة بكل رسول الله صلى الله عليه وسلم من حديث سمر هذا أن رسول الله صلى الله عليه وسلم حدد ووقد يوم الذبح باليوم السابع من الولادة ولكن قال العلم من تعذرت عليه السبل وكان مع هذا التعذر في حكم من يجد العقيقة لكن لو لم يجدها قبل يوم السابع إن كان موظفا أو غير ذلك لكنه متيقن أنه سيجد ما يعق به عن مولوده بعد أيام قال بعضهم لا بد له أن يتسلف وما كلفه بعضهم وإنما قالوا له فإن هذا ينظر حتى يأتيه ما ينتدر لذبح العقيق فهذا أقرب إلى الصواب من قول أهل العلم في هذه المسألة عباد الله واعلموا أن أهل العلم اختلفوا في من لم يرق عن مولوده حتى ذهب اليوم السابع الأول قال بعضهم فإذا ذهب السابع الأول فإنه لا يعق بعده وذهب بعضهم إلى أنه يعق عنه متى ما لم يذهب السابع الثاني فإنه سينبهها على حدود السابع الثاني وذهب بعضهم إلى أنه يعق عن مولوده ما لم يتجاوز ما يتجاوز ذلك أحدا وعشرين يوما فهذا مذهب أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها وذهب بعض إلى أن في الأمر ساعة ما لم يبلغ المولود بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما من ذلك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله فأهل العلم بينوا هذه المسألة إلى أن من لم يبلغ فإن والده يعوق عنه وقد بنوا اختلافهم في هذه المسألة على من تجب عليه نفقة المولود هل هو الذي يتولى هذا الدبر أو والده أو من كان مكانه من وصيه أو غيره ذهب الحنابلة إلى أن الوالد أي المولود له هو الذي يتولى عق العقيقة فإذا لم يجد فقد تقوم مقامه والدة المولود أما الشافعية ذهبوا إلى أن من تجب عليه نفقة المولود هو الذي يتولى عق هذا العقيقة فاختلف للعلم عباد الله في من لم يرق عنه حتى كبر وجاءوا الخبر قال بعضهم يحق عنه والده وقال بعضهم يتولى ذلك عن نفسه فيقوم بفكاك نفسه أما قال به صلى الله عليه وسلم من الرهن الذي جاء في الصحيح عباد الله واعلموا أن بعضهم رووا في هذا كما جاء عند من البيهقي وجاء عند من بزار من حديث عبد الله بن محرم عن قتادة أن أنس بن مالك رضي الله تعالى أرضاه بأن رسول الله صلى الله عليه وسلم عق عن نفسه بعد النبوة وهذا الحديث غير ثابت وهذا الحديث كان سببا في ترك الناس عبد الله ابن محرر كما أقر بذلك عن العلم في علم المصطلح كذلك عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم بعد أن وقت لنا هذا هل يجوز لنا أن ندعو الناس إلى العقيقة فنقول الدعوة إلى العقيقة أو الوليمة عليها اختلف العلم في هذه المسألة في أول الأمر فذهب المالكية ومن وافقه من أصحابه إلى أنه لا يعجبهم ذلك وعللوا ذلك بأنهم قاسوا العقيقة على الأذنية فقالوا بأن العقيقة آخذة بحكم الأضاحي من كل وجه من الوجوه من كل وجه من الوجوه وعلل بعضهم كراهته لذلك أو للدعوة إلى وليمة العقيقة بالمفاخرة والمباهات ولكن أخيرا رجع الإمام مالك من هذا القول فعلا وقولا كما روى عنه تلميذه ابن أبي زيد القيرواني وكما ذكر هذه الأقوال في كتابه النوادر والزيادات حتى روى فيما ثبت عن عبد الله بن عمر وتلميذه نافي بن جبير بأنهما كان يدعوان إلى الولادة وكما أقر بما جاء عن الإمام إبراهيم الناقي بأنهم كانوا يستحبون أن يدعوا أي أن يدعو الناس إلى الولادة أو وليمة الولادة وقد أخبرناكم أن إبراهيم الناقي كان تلميذا لقتادة وقتادة كان تلميذا لعلقمة وكان علقمة تلميذا لعبد الله ابن مسعود وبيوم من الرحمن وإن كان في العبقية تستمر هذه الخطبة فيما يتعلق بهذه المسألة إن شاء الله في الخطبة القادمة إن شاء الله الرحمن إن كان في العبقية ونسأل الله الذي رفع السماوات بغير عمد ألا يجعل الشيطان ألا يجعل الشيطان نصيبا في شيء من أعمالنا الصالحة وأن يخيب علينا ظن الشيطان من كل وجه من الوجوه وأن لا يجعل مصيبتنا في ديننا وأن يجعلنا ممن أثنى عليه في كتابه بأنه متى ما سمعوا القول كانوا يتبعون أحسنه جعلنا الله وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم اعز لسمه والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أداك أداء الدين اللهم دمر أداك أداء الدين اللهم دمر الذين يصدون عن سبيلك ويقتلون أولياءك من كفرة اليهود والنصارى اللهم عليك بهم فإنهم لا يعجزونك اللهم أحسم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا اللهم ربنا جبار السماوات والأرض خذ قيادة هذه الدولة لعبادك المؤمنين وخذ زمام هذه الدولة لعبادك المؤمنين فأنت على ذلك قدير وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان يا أرحم الراحمين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 من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وأبدا